قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون ولقد بوأنا بني إسرائيل مبوى صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون فإن كنت في شك مما أو أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين وإذ نجيناكم من آل فرعون يزومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ وعدنا موسى أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونفه إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba tí ó ṣe wà kò sáyé. alhamdulilah alhamdulilah ilẹ̀kọ́dí ìgbìlìbáàkì musaddiq ilẹ̀-asibáàbì wàlẹ̀ arúzáàkì. Ọba tó jẹ́ pé pé òun náà ló ṣe ẹ̀mí kò sí wa lára. Alqadim al-baqi kò tún fẹ́ ní ilé nìkan ó tún fà láfíà kún fún wa. alkọ̀dé ìmìlẹ̀ bá kì í. òun ti fọ́nà wọn bá fún wa lẹ́ni ó fún wa lálàáfíà nìkan ó tún fi wálẹ̀ ó fún wa nígbà láàyè ó jẹ́ ká láǹfààní àti ẹ̀rìn tó tún rè tó. alhamdulillahi alkọ̀dé ìmìlẹ̀ bá kì í. wọ́n fà ní àwọn tí ìta sọ yóò yé àwọn ẹlòmíín bẹ láyé lónìí wọn lálàáfíà ọlọ́wọ́n bá ṣe wọn kò sáyé wọ́n láàáfíà wọn inú ẹ̀wọ̀n ni wọ́n ti ń lò àlàáfíà wọn àyè tí ò dá ní wọ́n ti bára wọn àwọn adúpẹ́ fọ́lọ̀hún lórí tó ṣe fún wọn. alihamudulilayi lẹ́kọ̀ọ́dí milibaki musabi mil ọlọ́run ọba tọ́já tó pé jíjẹ nínú wa níná lílo wa gbogbo ń tàn rí ṣe láyé tàn ṣe láyé tàn rí ṣe òun náà jẹ́ ká rí fún un. ọ̀sáàbì bí àzìbáàbì wálé àrùsáàkì. kì í ṣe pé èèyàn gbọ́n ni gbogbo ohun tó ń bọ́ sójú ẹ̀ fi ń bọ́ sójú ẹ̀. ayò kọ̀yù mọ kọ́ dìrọ̀ mà òjò dán. bóyá ìdí ẹ̀ mọ́ ni ẹlòmíín gbọ́n jù lọ kò rí ṣe bí tiwa. ọ̀sáàbì asibaabi. ẹlòmíín mọ̀wé ju wa lọ kò rí bí gbé wọ. min ṣe àtẹ̀bí lásìbáàbì ẹlòmíì mọ tó jù wá lọ kò rí nǹkan kan fi ṣe. musa ti bí àtúbàdì wà yàrá záàkì. ẹlòmíì mọṣẹ́ jù wá lọ kò rí kò rí kọ́sọ́mà. musa ti bí àtúbàdì wà yàrá záàkì. ẹlòmíì mọ nǹkan ṣọ́ọ̀bù jù wá lọ ṣùgbọ́n òun pé kò yọ nǹkan. musa ti bí àtúbàdì wà yàrá záàkì. ẹlòmíì kúdù níbi ká sin nǹkan gbogbo ohun tó ń sìn ṣe ló ń kú mọ lọ́wọ́. musa ti bí àtúbàdì wà yàrá záàkì táà bá ti bára wa nínú táà ń sọ yìí kámọ̀ pé ìtọ́lọ̀ ń bá ní kó jọ fáwa òun kó jọ ni. alhamdulillahi alqadim libati musabibi azibabi wal arzaki. torí ẹ̀ ló fa tó fi jẹ́ pé àyìnmáyé àwọn ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yorùbá ṣùgbọ́n ilé ìtújá sí pé ń bàtà bá ti gbé sóṣù wọn tẹ̀sìn tààrí pé kò rí ìjó àjọkò gbọ́rọ̀ yóò wọlé wọn ẹni kòkó rẹ̀ yé wọn olómọ̀ ọlọ́ àwọn wá ní pé kò rí bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run ẹni tí kò kó ẹyí nǹkan ló mọ lọ. mùsàbí bí ilẹ̀ àṣìbáàbí wà lárìsáàbí. àìmọye ẹni tó náà fẹ́ lọ́kòkò tiẹ̀ tó mọ̀ ọ́ títí ẹ̀ yé lọ tọ́lọ́wọ̀n ò jẹ́ kó rí lọ kò jẹ́ kó yé ẹni tí kòkó rẹ̀ yé ọlọ́run ló bá lọ. musa bìbí hasibaabi wà lárìsáàkì. pẹ̀lú ẹni tí kíni túmọ̀ sí ní pẹ́ni tó bímọ òun ló mọ̀ ṣòro fi rọmọ bí kì í dẹ̀ mímọ̀ ṣe nìyẹn fi rọmọ bí àìmọye ẹni tó lálàáfíà àti súnmọ́bìnrin àìmọye ẹni tí wọ́n ti tẹ́sì oríṣiríṣi fún tání kò sí tó ṣe ìyàwó kò sí tó ṣọkọ ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ náà ọ̀kúnkún lóyún ọ̀dẹ̀ sí ìbímọ. mọ̀sáàbì bí ní àṣàbàmì wà ìlú àrùsá. àìmọye èèyàn tí wọ́n rẹ̀ ti já kàn lórí rẹ̀ pé eléyìí pẹ̀lú tó ń ṣe ìtọ̀ láyé Tírú wọ́n dẹ̀ ń mọ́. Ayọ̀ kọ̀yọ́ mọ́ ń kọ́ dìrọ̀ mà òjò dán. Ọba táwa ń dúpẹ́ fún iná ní ọba láàyè. Ayọ̀ mọ́. Ọba tí nǹkan kan ò Ọba tó tí ti bí. Kọ́ dìrọ̀. Ọba tó ní kápá lórí gbogbo. Mà òjò dán. Ó kọjá wọ́n mà sí mú wọ́n ti kàn. Ọlọ́run tó wà kọ́. Kọ́ dìrọ̀ mà òjò dán. Ọba tó ti pẹ́ tó bẹ́ẹ̀ ní ìsìn tí a tún máa bẹ́ títí. موجود قامت به الأشياء والوجود موجود موجود حي قيوم قادر موجود قامت به الأشياء ṣe àwọn àlewọ̀jú dùn kọ́. ìgbà tó ti di sí nǹkan

kọ́ṣàlẹ́kùn ọ̀nà àmà yìí fún wa dáadáa kó fẹsẹ̀ wá rìn àmín kó fẹsẹ̀ wá nílẹ̀ lójú ọ̀nà òdodo àmín kó túbọ̀ ṣàmójúkúrò fún wa láàrin sí àpòsí àmín ọlọ́àjọkan tọ́lọ̀ àmín. a tún kíra wa káàbọ̀ láàárọ̀ yìí sí ìjókòó tafsir wa ní ilé tí a ti ń ṣàlàyé fún wa nípa àwọn òfin ọlọ́run èyí tó yẹ sọ ní ṣẹ̀rí àfihàn máa mójútó rèé nígbà míì má ṣẹ̀ṣẹ̀ ká na á ṣùgbọ́n àbùkátà ká má nà á sábà wo mọ́sálà tó wà ń bí nínà tí mọ́sálà tó wà ń bẹ̀ àwọn àfin náà yí lẹ̀ mọ́sálà tó wà ń bí nínà ọmọ òní kó bẹ̀rẹ̀ ti fi ariwo díwà sí lọ́wọ́ mọ́sálà àbẹ̀rẹ̀ mọ́sálà tó wà ń bí nínà òní pé káfí bá wípé ohun tó ṣe yóò dá ó wá ṣe bá nígbà míì náà ilé náà ní nínú ọ̀rọ̀ ọlọ́run ìtàtúmọ̀ máa yá bẹ̀ ti gara wa lẹ́kọ̀ọ́ wá sí وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يقفون على أسنان لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون lọ́sẹ̀ tó kọjá ibi tá a bá ìdánilẹ́kọ̀ọ́ wa dé a ti parí rẹ̀ síbi pé fìràánù padà parun sínú omi láàrin gbùngbùn òun náà ni ìparun yìí débà ẹ̀yẹ́ sẹ̀lẹ̀ fún ọlọ́sẹ̀ tó kọjá yìí pé píparẹ́ fìràánù píparun rẹ̀ yìí ọlọ́wọ́n bá sọ̀rọ̀ ńlá kan kalẹ̀ sínú alukutan tọ́lọ́wọ́n bá ní alìyáma ní nàjí kàbí bàdání kàlẹ̀ tẹ̀kún ẹlẹ́mà ní kọ́lífà ká áyà tọ́lọ́wọ́n bá lóun fáwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn rẹ̀. wa inna kathiran minan nasi an ayatina lagafilun. ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ nínú àwọn èèyàn wọ́n ti fọ́nú fọ́ra níbi ọ̀rọ̀ ọlọ́run aláfẹ́ ṣàlàyé bí iná ọba jẹ́ Fir'aun Ọlọ́run tọ́lọ́ wọn rẹ̀ wípé al-yawma nunajjika bi badanika litakuna ìtọ́lá wọn bá lóun fẹ́ fi ara rẹ̀ ṣẹ́kù sílẹ̀ tó lóun ti ṣe bẹ́ẹ̀ ìjẹ́fẹ̀rẹ̀ àwọn tó ṣe ń bẹ láyé dò ní ibi kan tí wọ́n gbé pamọ́ sí táwọn èèyàn wa lọ ń pè wò ó àbí kò sí máa kí wá ní tó fà á tọ́lọ̀ fi sọ rúgbọ́ lóhun tọ́lọ̀ wọn bá sọ yìí báwọn àti fẹ́ tó ilé ìtàwọn olùmẹ̀ẹ̀sìn tí wọ́n sọ fún wa tó ara rẹ̀ tọ́lọ́wọ́n bá lòun fẹ́ jẹ́ kó ṣẹ́kù yìí wọ́n ní lèmọ̀n kọ́lì fọ́kà tọ́lọ́wọ́n bá ń pọ̀ òun náà ni àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń ṣẹ̀mí láyé lásìkò ọgbà náà kì í ṣe títí lásìkò wata wà lónìí àwọn tí ò fẹ́ gbà pé fèrè àwọn òdi kú láàrin ilé ìnáwó àwọn bá fẹ́ kí wọ́n rí kama a wike abifir rò abifir àbí Fir'aun àbí Fir'aun òkú ni àbó sákúrò wọ́n dé ara pamọ́ síbò míì ntọ́lọ̀ wọn bá ń wíre pé òun wá jẹ́ kó léfò sórí omi. wàlẹ̀ ọmọ nuna jí káàdì bàtà ní kálítẹ̀kù nàlẹ́ máa ní kọ́lífà káyàtà ọ̀wà iná kẹfì ọ̀mìnà Amẹ́ríkà náà wọ́n ti pa Bilal eh, Osama bin Laden kì í ṣe fáà sọ fún tí ó sá máa ń ṣe ó wọlé nínú ṣẹ̀rẹ́ ìsìlámù ọ̀ ṣùgbọ́n tá a fẹ́ fàjáde ní tá a fẹ́ sọ ìkẹ́lòmí máa ṣì wá gbọ́ pé ẹ̀hẹ́n ṣọmọlẹ́yìn òsámọ́ làwọn náà àlá àwọn kì í ṣọmọlẹ́yìn ẹni tí ó bá ń dà lóru báwọn náà ni wọ́n rí ní tí wọ́n fi kọlù wọn náà ń ṣe àwọn ni wọ́n gbẹ́lẹ́yìn tí wọ́n ìgbà tí wọ́n náà wọ́n pánjọ́ kìíní àná àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bèèrè pé ń gbàtẹ̀ fáńbòlòkù rẹ̀ wà mú ohun ayé rẹ̀ dà ọdá wá pánà ẹ̀kùnkú rẹ̀ háyé ọjá pé àṣọ́lẹ̀ ní òjì ẹ̀ tó láàyè àṣọ́lẹ̀ ní pé

àwọn ìyàwó ọlá ni àmọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ni o. lọ́nà ìdí kàbí bàdà níkà. ó náà fi ara rẹ̀ lẹ̀. lítẹ̀kù ọ̀nà lè máa ń kọ́lífà kà áyá. àwọn tí wọ́n bá tó ń bọ̀ lẹ́yìn tí wọ́n fẹ́ máa wò pé ó ti kú àdúgbò ìkú lóòótọ́ wọ́n wà lè rí pé ah ìmọ̀ ni o. àwọn tó wà láyé tó ṣojú wọn ṣẹlẹ̀ wọ́n máa sọ fún àwọn tí ò bá sí láyé.

èyí yóò bá ní bàbá péré akọni afidala lẹ gàràgà akọni wa kú báyìí ní ìsìn bí eṣinṣin òkú ẹ wá lẹ fọ sórí omi kò wá sẹ́yìn tàbí sọlá. ọmọnú náà jí tàbí padà ní kẹlídẹkù náà lè má ní kọlífà káàyà wáyé náà kẹfì ramínà náà sì hàní àyà àdínà làbọ́ fìlú. ibi tí ọ̀rọ̀ fìràánù fi ẹnu sọlẹ̀ fèrè. wà ibi náà jẹ́ iná kó mi ní àlìfìràánù ẹ̀sùn múnà kan mọ̀sù alẹ́ àdá. ṣé wàá rí àwọn tí wọ́n pàṣẹ àwọn tí wọ́n tẹ̀lé ànúgbà Musa alayhi salatu wassalam lẹ́yìn ìgbà tó bá ti ṣàánú wọn tó ti kún ọyọ́ kó bùkátà kọ́lọ̀ ń kó sọ̀rọ̀ fún wọn torípọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀dẹ́ èèyàn tọ́lọ̀wọ́n bá dá wa a máa ń yára gbàgbé dáadáa ilé tó bá tọ̀dọ̀ ẹ̀dá kan dọ́dọ̀ wa ṣùgbọ́n àkíńgbàgbé ẹ̀dá tó bá tọ̀dọ̀ ẹ̀dá kan dọ́dọ̀ wa bọ́lọ̀ ṣe ṣẹ̀dá àwọn èèyàn ní rí dáadáa tí wọ́n bá ṣe fún èèyàn dáadáa tó ṣe fún èèyàn máa rò kankan kan bẹ̀ tó bá ń rokan pé ẹ̀dá yìí ti máa rántí dáadáa ìtí sí láíláí òun tán ara rẹ̀ jẹ́ ni ìwọ náà wo dáadáa téèyàn ṣe fún ẹ mélòó lèèyàn tó rántí kó ṣoore fún ẹ wá wá ẹ̀dá téèyàn ṣe fún ẹ bó ṣe dì mú tí ò tán nínú ẹ ẹ̀dẹ́yàn rí o àwọn ọmọlẹ́yìn ànábì Mùsá wọ́n ti gbàgbọ́ oríṣiríṣi ń tọ́lọ̀ wọn ní ká ànábì ṣe fún wọn àwọn náà bá tún lọ́njà kan. Ìbí náà jẹ́ iná kọ́mí náà lè fẹ́ràn ooo. Wọ́n tó dé bakọrọ eléyìí sínú bákọ́rọ̀ rí. Ìgbà tí wọ́n wá rìn lọ́njà kan, lábára àwọn èèyàn kan, àwọn eléyìí wà níbi àwọn òrìṣà wọn. Yàkìfọ́nà àlà ala Wọ́n wá parajọ sí ibi òrìṣà yìí. Wọ́n wá sọ fún ànábì Mùsá yìí pé. Ọlú ya Mùsá. Ani rẹ̀ Musa. Ìjàlánà ìlàhàn kàmàlà hàn áníhà. Dáyà yẹn látòkè. وجاوزنا ببني إسرائيل البحر ọlọ́run ni a kó àwọn bàní ìsìráìlì akó wọn yọ àwọn òtẹ̀rẹ̀ sínú omi. bàtà wà lápá yakubu náà lásìnà mi làhán. lẹ́yìn wọ́n wá ń lọ lórí pẹ̀lú àwọn tí wọ́n rí yìí àwọn eléyìí ọparojọ lórí àwọn òrìṣà wọn kan tí wọ́n ń sìn. Àlùyà Mùsà. Àwọn ènìyàn wá serious pẹ̀lú tí wọ́n ń ṣe yìí jókòó sí. Wọ́n ń sin àwọn nǹkan yìí wọ́n ń bọ wọ́n wọ́n sọ wọ́n jọ lọ́wọ́n ọba wọn. Àlùyà Mùsà. Àwọn tọ́lọ̀ wọn bá là nínú tẹ̀rí omi ẹgbọ́n tó sẹnu wọn jáde. ìṣe aláàmà ìlànà kàmàlàhùn àlìhà. anẹ́rà anẹ́bì mọ́ta. ìṣe aláàmà ìlànà. wọ́n ní owó òjẹ̀ báwa náà wá ọlọ́run kékeré kan. kàmà. jẹ́ka náà níbi nǹkan kan bí òrìṣà kan àti ọlọ́run kékeré kan. kàmàlàhùn àlìhà. báyìí náà ṣe ní àwọn ọlọ́run wọn kéékèèké tí wọ́n parojọ sí yìí. àwa náà fẹ́ Gíní náà Luke nine. Ìdí ńlá náà ìlànà kàmálà ọmọ àlẹ́ àná. Àwọn ọmọ ayá wa Mùsùlùmí ní náà rí pé àwọn kan lọ ń Wọ́n kúnlẹ̀ níbi èrè kan tí wọ́n pè lérè Mary. Wọ́n kúnlẹ̀ àwòrán kan wọ́n na náà bá rí pé táwọn bá ní káwọn ní àwọn yàwòrán anábì Muhammad sallallahu alaihi wasallam ẹnu akọ ọba yàwòrán ọba yàwòrán àwọn kan nínú àwọn àfọ àti wọn ti lọ Ibrahim nìyà ọba yàwòrán Abdulkadir Jilani àwọn náà bá gbé ọba gbélé yìí náà Allahu akbar. Ìyàtọ̀ yín dà pẹ̀lú àwọn ilé ìtàwọn náà kúlẹ̀ sí. Ọ̀nà ya Mùsà, ìjì àlànà ìlànà kàmàlà ọmọ àlèhàjọ́ kọ́là ìdàkan kọ́ ọmọ tẹ́jẹ́ halò. Àlọ́lẹ̀ Mọ́sá ni ó mọ̀ wá dùn mí fún yín o. Ìnàkó kọ́ ọmọ tẹ́jẹ́ halò. Àánú yín mà ṣe ni o onípàdé mà lẹ́sí èèyàn o. iná kan kà ó mọ ìdájẹ́ halo. ẹ̀gbọ́n ajẹ́tì tó lò iná kan kọ́ ọmọ ìdájẹ́. ọmọ ìdájẹ́ halo. ẹ máa yá ògbónú ẹ máa yọ nígbàgbé o. kọ́mọ ìdájẹ́ halo. ìwà àgbàdo náà rí aláìmọ̀kan máa níyàn. Ah, ọjọ́ wo sọ́jọ́ o láàárín ìgbà wo sígbà wo ẹ̀yin tún ti yín lọ́kàn òrìṣà. Ìnàkún kọ̀ọ̀mọ́ dàjà ló. Ẹ ti àgbàgbẹ́ tó láyé rè. Kọ̀ọ̀mọ́ dàjà ló náà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí sáàbì Musa àti àwọn Bani Isra'il. inna ha'ula'i mudabbarun ma hum fihi wa batilun ma kanu ya'malun. a'id inna ha'ula'i mudabbarun. ما هم إن هؤلاء انظر الآية جيدا إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون ọlọ́ọ̀bá anábì ní ọlọ́ọ̀nìkà náà bí musa sọ fún pé iná ọ̀láyé torí àwọn ẹni tí òun wòye musa bàrọ̀ máa ń bí i. ayé àwọn ẹni tí wọ́n ti pa ọ̀run ẹni wọ́n ohun tí wọ́n ń ṣe yẹn náà kan parun ni o kí n ṣe ń sìn yẹn máa ń jẹ̀ràn rẹ o. Wábátìlú máa kánú yàmàlú. Wọ́n tó dẹ̀rí tí wọ́n kóra ọjọ́ sí yìí, báàbìlù ànú ní o. Máa kánú yàmàlú náà. Kì í ṣe sátúbọ̀tán rẹ̀ máa ń jà àtẹni tó ń ṣe o. Tẹ́lẹ̀ náà ìṣẹ̀lẹ̀ yìí gẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀. nígbà yá anábì muhammad sallallahu alaihi wa sallam arábìnrin ní àjò pẹ̀lú àwọn sàhábà àwọn kan náà bá rí àwọn èèyàn kan àwọn ẹni ọwá mú ọmọ ọdẹ́bí igi kan ilé igi tí wọ́n wà yìí igi yẹn wọ́n ti sọ di ojúbọ zaatu anwafi ọwá mú àwọn akọ wọn tí wọ́n fi ń jagun àti àwọn nǹkan wọn máa fi ń kọ́ sára rẹ̀ máa fi ń kọ́ sára ti kà fún ọlọ́run kékeré oníkàlùkù wọn á tẹríba fún áfàkọ wọn kọ sára rẹ̀ á fi dà wọn sí fi fún ogun wọn sí àwọn síbẹ̀ ti lọ. àwọn sàábà kan wá rírò ilé náà bá sọ fún jìnà lọ pé ìjàlẹ́nà záàtà àníwáàdù kàmàláhùn àníwáàdù kàmàláhùn záàtà àníwáàdù wọn náà fẹ́rẹ̀ ilé náà bó ṣe bá ilé náà ṣe ní wọn náà kírètì irú rẹ̀ sílẹ̀ kan òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ẹ̀yin èèyàn táwọn náà ń béèrè fún rú eléyìí náà

قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين أما وصفضل يتلني تسنتلي باي Alábì Mọ́sá wá sọ fún wọ́nyí pé, Agbọ́yìnrọ̀lọ́yì àgbọ́yìnrọ̀lọ́yì àbúdáhán. Sọ́nà ọba mi ilẹ̀ ẹ̀rọ kan kémi tún máa wá lọ kírètì fún yín lẹ́yìn Ọlọ́run. Agbọ́yìnrọ̀lọ́yì àdébí kò mí láhàá ẹni tó náà rò kan kọ́ bóyá nígbà tó ń ṣe ìṣe bídíà táwọn bá ti lọ àwọn ọ̀dọ̀ àwọn ní ṣéwúṣéwú ẹni tí wọ́n máa ń dà sátẹ̀wọ́ fáwọn àwọn tí wọ́n ti súnà ní ìsìn ṣé kò sí àwọn àṣírí súnà náà ní tí èèyàn lè máa lá ní. lára. ọ̀la àwọn ah, pé àwọn ìsàjà súnà ò sí ni. Azụ lọ́yìn. Wọ́n ní àwúrẹ́ súnà òsèré. Àti kí kan ìlàhà. Wọ́n ní ṣé sí má darí kan súnà ni. Àgbọ́yọ̀ lọ́yìn àti kí kan ìlàhà. Àwọn bí wa náà ní ká máa ṣe. Ògówó súnà. Àgbọ́yọ̀ lọ́yìn. Àlọ́bì mú sá ń bèèrè lọ pé lẹ́yìn ọlọ́run wọ́n ní sọ́lá àwọn tún wá fún yín. wà fún àbá bọ́lá kò mà lálẹ́ àlẹ́ mi. kílẹ̀ jẹ́ kọ́lọ́hún báyìí ló ń là yín olóògbọ́lá fún yín lórí ayé báyìí. wà bọ́lá kò mà lálẹ́ àlẹ́ mi. ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ran

ṣíṣe tàwa kúrò ní tó bá ń bọ̀ lọ́wọ́ lọ́wọ́. wọ́n iná kọ́mí àlèfẹ́ àwọn. ọlọ́run bá ní láti mú àlàyé ìsìláàmù kù. ẹ má máa fi ìsìláàmù yín ṣe máa ń nù ìrègúnlé mi lórí pé nígbà tẹ́ ń ti di mùsùlùmí lọ́dúnrọ̀ nǹkọ́kọ́ gbọ́dọ̀ ṣe ìyẹn ti jẹ́ bákan rárá o. wọ́n ní ọlọ́run bá lòun tó bẹ́ẹ̀ kó máa wá ṣe fáàrí lórí lórí ọlọ́wọ́n bá ló tó tẹ̀ kó sí wa lórí òun ló tó tẹ̀ kó gbogbo dáadáa tó ń ṣe fún wa ọ̀rọ̀ àwọn bàní Ísírẹ́lì tí lásìkò yìí wà ní ọjọ́ iná kọ́mí ní alìfíra ooo ẹgbọ́n ọ̀nà tí àkọ́kọ́ bá nígbà tí mo yín tí mo kọ yín yọ Nínú àlejò àwọn. Lọ́dọ̀ Fìránà àtàwọn èèyàn rẹ̀. Yẹ̀sù mọ̀nà kún sú àlàdáàbẹ̀. Yẹ̀sù wá gbàgbé ni yẹ̀sù mọ̀nà kún sú àlàdáàbẹ̀. Àlàdáàbẹ̀. Nígbà tí Fìránà fi mú yín dánrin. Tó ń fi ojú yín máa bó. Tó ń fi àwọn sú àlàdáàbẹ̀. Àwọn ìyà burúkú tó fi ń jẹ yín. Yẹ̀sù mọ̀nà kún Sùúrù àdáàbẹ̀. Ìtumọ̀ sùúrù ni tí ò dá ọdún. Àdáàbẹ̀. Àdáàbẹ̀ ni ìyá. Sùúrù àdáàbẹ̀. Àdáàbẹ̀ ìjà tí ò dá ìyá burúkú. Yasumuna kum suu al'adhabi yuqatiluna abnaakum wa yasayuna nisaakum. يذبحون أبناءكم ويستحيون نساءكم. يذبحون أبناءكم tó bá tẹ̀ jẹ́ pé ó ń kọ̀sálà ní níbi ẹ̀yà mi nílé ẹ̀ ṣùgbọ́n ní ìṣẹ́lẹ̀ ọlọ́run tún lámọ́lẹ̀ fún wáyé You ń dún Luna? You got the Luna, kàn I'm wọn ilé yìí ọlọ́run bá sọ́ndà yìí pé ó ń dùn wọn nínú ti sọ́dọ̀tì pàtó. yorùbá ti rúnà àdínà àkọ́rùn. ọlọ́run ni ó ń dùn àwọn ọmọ yíyan ọkùnrin. wáyà sàhàyù nà níta mi àtàwọn èèyàn o ó ń fi àwọn ọmọ yín. ó dà ń fi àwọn ọmọ yẹn obìnrin ó ń fi àwọn eléyẹn lẹ̀. àyàtọ̀ ayú náà ní sáà kan. ṣẹ́jú wá gbàgbé eléyẹn náà ni. wá sí ìbálẹ̀ kan máa ní ìsìn ni fún ọlọ́run ọba ó wá sán lẹ́yìn gbàgbé. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. ìgbà tí wọ́n jí tí wọ́n ń béèrè ojú òsì ó bùkátà kọ́lọ̀ kó kóra wọn létí ohun tí wọ́n ti ṣe wọn. وإذ فرقنا بكم البحر ọlọ́run bá ní gbà tí a pín omi sí méjì fún yín. ẹ̀jẹ̀ ìnákún. àwa ní kẹ kó sáárín rẹ̀ kẹrin lọ. wájú ọkùn náà. ẹni kápá àti pàdé pẹ̀lú yín gbà náà. àlàfẹ́ra ọ̀nà. ṣùgbọ́n àlà yín ẹ ti wá gbàgbé náà rèé.

kó ṣe máa ń ṣẹlẹ̀ náà rí o. àjọ iná kún. ọlọ́run ní àlàyé nínú gbogbo àwọn oríṣiríṣi ewu ni. àti rọ́bìnà àlàfẹ́ra ooo. torí ẹ̀ lónìí oríṣiríṣi àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ó yẹ káwẹ̀ ẹ̀dá máa jókòó ká ronú ká jókòó ewu tó ti àìmọye oríṣiríṣi àwọn ìfaradà táwọn àyàwá ti ṣe torí wa àìmọ̀ oríṣiríṣi àwọn wàhálà táwọn bàbá ti fojú wínà rẹ̀ ọjọ́ tó yẹ kí wọ́n raṣọ gidi sọ́rùn wọn ní ìrà nítorí pọ́n fẹ́ san olè ìwé ìmì àwọn ẹgbẹ́ tí wọ́n wọ́n fowó ṣe pàtí àwọn ọ̀ráyè ẹ̀ àní wàhálà ìdààmú ìfẹ́bẹ́pánú nítorí ìmì ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ló ní wá rí ṣe tán ó ti gbàgbé gbogbo eléyàn o àwọn babayọ ọ̀rọ̀ kan tí ò tẹ́lẹ̀ ọ̀nà tí bàbá rẹ̀ fi parí àbí ìyá rẹ̀ fi parí ló ní ọ̀rọ̀ tí mọ́mí sọ ní ò láìjẹ̀ tó rẹ̀ ní ìṣẹ́lọ kọ́lọ́n tó ṣàánú wa àwọn àfáwà tọ́lọ́ ń lò lóní sábàbí tààfi kúrò lágbo mídíà tààfi láàfàánà àti tẹ́sì yé ìjọjọ wá lójú lórí social media kọ́lá àwọn èèyàn ti ń bú àwọn afọ àwọn olóríṣiríṣi kí ni wọ́n pè wọ́n tán abẹ́ ìrádánwò tó wà láyé lónìí kò máa ń fa ní tó ń jẹ láàrẹ ènìyàn má alébù rẹ̀ ló tán sọ́ṣílẹ̀ àti tó ń wá káàkiri aburú ńlá ni ọ̀ وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. Ìṣẹ̀dá àdáwò tó máa ń sábà bani nínú jẹ́ lásìkò táwa yìí. Ìgbà táwọn èèyàn bá wà lágbo bíbí àwọn máa náwó nára, wọ́n máa fàṣùkólẹ̀ wọ́n wá dìgbà tọ́lọ wá ṣàánú wọn tí wọ́n gbọ́ súnà yìí awádà nígbà tí wọ́n ń kọ́ wọn láwọn nínú súnà àti tìraga ìgbà tó wà lágbo bídíà wọ́n ní ìtẹríba fáwọn ṣeúṣeú wọ́n á dìbọ̀ yí lọ́dọ̀ wọn wọ́n á fẹ́ lè mú omi ìtọ̀ wọn omi tí wọ́n tọ̀ sí á fẹ́ lè tó báyìí kí wọ́n máa mú gbogbo tí wọ́n bá ní kí wọ́n ná ni wọ́n máa ná ṣùgbọ́n tó wá bẹ̀rẹ̀ sí gbàgbọ́ yẹ súnà tó bá ń wọ́n kódà kálẹ̀ nìkan ṣàárẹ̀ já ràn lọ́wọ́ àwọn ìyá dẹ̀ náà wà àtijọ́ alákòbá dẹ̀ ní wọn lára àwọn ní bídíà wà pẹ̀lú bídíà wọn ọgọ̀rọ̀ ọmọ súnà lónìí náà wà sí ẹ̀ pẹ̀lú àwọn àfá wọn wọn tó kọrọ jọ síkọrọ wọn tó máa máa tó máa sọ̀rọ̀ láìdá ẹ ti tẹ́ẹ̀fi yọ kúrò lágbó alù wá àṣírẹ̀ lẹ́gbọ́ bóyá lórí fóònù lẹ ti gbọ́ ní bóyá lórí tv lẹ ti gbọ́ ní bóyá public lecture kan ni wọ́n pè yí náà pè sílẹ̀ iná wà ń bẹ̀ ìdìpele tá à ń sọ bóyá ń darí ẹ̀ sọ́dọ̀ wa o. ìdá àfádàkà ìsànú mi fáhìdàtì. gbogbo àwọn àfẹ́sì pàápàá nílẹ̀ Yorùbá wa lọ́wọ́lọ́wọ́ báyìí nínú kó wá ti jàǹfààní lára wọn. nínú ìlú mi fọlá bí mi ṣó kíra hó abàdá. ọmọ wa yẹn ni ìdá àfọ́dáka ìdá àfọ́dáka ìsánú bí fàáyé dàdí. wọ́n ti tẹ̀dá kan wá sí ẹ láǹfààní kan àǹfààní ẹ̀yọ̀ kan báyìí lọ́sí. ìdàdé. ká máa tiẹ̀ sí wá fún àǹfààní pé ọlọ́run bá lò ó sábàbí fún ẹ tó fi mọ̀nà. bíbá ìdàdé. tí wọn náà fi mọ̀ pé tá a bá kan bá ti ń sọ̀sọ̀kúsọ ìsọkúsọ nílé yìí sọ òdì lánà. bíbá ìdàdé. oníṣẹ́wọ́ mà ní ẹ̀ wọ́n mọ̀ fún àfa kan lánà torí pé àkídà àti bí ẹni wà ti di ẹni gbọ́ wà. bíbá ìdàdé. o ti jiná pẹ̀lú wà tuntun náà. ìlà Ìsànà mi fa ìdájí. Sẹ́ni ká bá wá ṣàǹfààní dáadáa fún ẹ báyìí. Iná mi ìlú mi fàlà bí ṣòkìrà hó àbàdá. Iná mi ìlú mi fàlà bí ṣòkìrà hó àbàdá. Ọ̀pọ̀ ni Mínà lè ràn lọ́wọ́ mi nínú àwọn ìmọ̀ tí a fi ń ṣàǹfààní. Fàlà bí ṣòkìrà hó àbàdá. Mínà lè ràn lọ́wọ́ mi. Mínà lè ràn lọ́wọ́ mi. Àtàrà rẹ̀ lọ́lọ́run ti ṣàánú rẹ̀ tó ti bọ́ àkídà yìí. Mínà lè ràn àlá. Wọ́n náà lọ́lọ́ wọn bá lò fún ẹ tó fi mọ̀ọ́rún sí. Mínà lè àlá mi. Inú halàhalà ló ń ti tẹ́lẹ̀. Mínà lè àlá mi. Sàrọ̀ yìí ẹ sáré dálẹ̀ kálẹ̀ ọlẹ́ lọ sí kálọ̀ jẹun ló ń ṣe tẹ́lẹ̀. Mínà lè àlá mi. Ìpàtọ́ lọ́wọ́ bá ṣàánú rẹ tó ń gbọ́ wá sí. Òun ọlọ́wọ́ bá ní kò yẹ wo iṣẹ́ má. Mínà lè àlá mi. Ọdọọdún náà rí inú àwúre. Mínà lè àlá mi. O lè má jágbẹ́rẹ́ tẹ́lẹ̀. Mínà lè àlá mi. Bó o ṣe ń já ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń já díẹ̀ ló ń jáwó tẹ́lẹ̀. Mínà lè àlá lómi. Ọtí náà kan tó ń fọtí lò. Mi náà lè lómi. Oní tó ń lò pẹ̀lẹ́gù àtẹ̀kọ. Mi náà lè lómi. Òde mọ́ níbi oríṣiríṣi gbogbo ẹ̀ ló ti ń fọ́ kiri gbà. Mi náà lè lómi. Ó ti sọnù sínú ayé gan. Mi náà lè lómi. Àwọn àmọ́ tó ń gbà lọ́dọ̀ àwọn olùmọ̀ yìí lọ́lọ́ ń ṣàánú ẹ̀. Bàlá ti mú ṣùkú àwọn àbàdá. Àwọn bá lò fún ẹ báyìí tó fi mojú kí àbàdà. Bọ́lá bí wọ́n bá rí ìtọ́jú àfà lọ́wọ́, olùkọ́ àti ìrìn àfà lọ́wọ́, àwọn àfà súnà bá wọn rìpóòsì ẹ̀, nǹkan burúkú, ẹ̀gbọ́n tí wọ́n ní sí ẹ̀kì kan tún sọ ní ìsìn ẹ̀gbọ́n tí wọ́n náà ti. Ọwọ́ Ìlà ọmọ ni wọ́n bá yàn ọmọ ní ayé wọn bàjẹ́ ọmọ ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí wọn. mẹ́nà ayé olóòrùn ọ̀rẹ́ wa gbọ́ ti tẹ́ o. aláàbí mi tó ń lo dátà sí ẹ̀ sílẹ̀. ṣé ìkìlá ó àbàdá. ṣé bí ṣe máa ń sọ ìbádẹ̀ tó máa tún sọ. èmi ò èmi ò sọ́pọ́ọ̀tì rùdùrù tó ń lọ káàkiri kíkọ́ wá kàn sínú lórí wáàsí rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ń ṣe. mìnàlẹ́ olómi fàlà. máa ṣe wáàsí sí ẹ ẹni tó ń bá ẹni tó ń bá ṣọ̀rọ̀ sọ tó mì sí ìdáhùn ẹ̀ bọ́sùkọ̀rọ̀ yàrá kó bẹ́lọ̀ ńkọ́lọ̀ kó tún ṣe. láòkà. sọ́kò wa mú máìkì dání bẹ̀rẹ̀ sí ṣe rọ́ọ̀tù fún ṣéhù kínní kan òṣàfù kínní kan wàláhì aburú tó máa ti di kíní ìṣẹ̀lẹ̀ ó pọ̀ ju dáadáa sí. láwùlà mọ ẹnìmọ dáná náà sọkò lọmọ ṣùgbọ́n àlèbá ìmì la àtàbọ̀ wàlá àkìlọ̀. láwùlà láwùlà mọ ẹnìmọ. tí ì bá ń ṣe láwọn olùmọ̀tọ́lọ̀ wọn bá ń lò láwùjọ yìí. láwùlà mọ ẹnìmọ. ọlọ́kùnjọ kó ṣe mí náà nìkan nínú olùmọ̀. àmì nà láwùlà. ó lè ṣe lólùmọ̀ tó ń táwùjọ ṣe alimu. ọmọ lè tó ṣì làwọn o. láwùlá lè mọ alimu. kí bá sọ láwọn àǹfààní. láwùlá lè mọ alimu. sọlọ wọn bá lò wọn ni. sáná náà sọkò ló hàn mọ́. à sọ̀rọ̀ nípa àfa súnà sọlọ wọn bá fi jẹ́ dá nǹkan mọ̀ ni o. láwùlá alimu. bí ìbá ń ṣeré àwọn àtúntà náà fọ́nà àti gbọ́lọ́dọ̀ wọn. láwùlá lè alimu. sáná náà sọkò ló hàn mọ́. ọ̀gọ́rọ̀ gbogbo àwọn èèyàn yẹn bá ṣe rí. ìbùhálì lè bá ha èmi. Àbá máa yàtọ̀ sáwọn ẹranko. Kí ibú ha lè bá ha èmi. Ẹ̀wọ̀n bọ́ ní kálukú ṣe rí ni tí kì máa sọlá wà tó tó ń gbọ́. Kí ibú ha lè bá ha èmi. Ẹlòmíì fílẹ̀tì ju kí ní dálẹ̀ lọ. Ìgbà tó ń gbọ́ wà sí súnà kò lórí pé súnà pẹ̀lú ṣìnà kò bára wọn dọ́gba. Kí ha lè bá ha èmi. Ẹlòmíì jẹ́ ẹ̀kúyà ìyá rẹ̀ ló fàyà ló dáná sún. láàdàbò wà láti lọ. bí ìbá ń ni tí kì bá ń ṣe wà tuntun náà tọ́lọ́ fi tó ní kálukú wá ṣe ni. láàdàbò wà láti. kò sẹ́kọ̀ọ́ kò sí làákàyè láàdàbò wà láàkì. ìwé ẹranko làwọn èèyàn bá máa hu. táwọn tọ́lọ́ wa lò tọ́lọ́ fi ṣàánú wa báyìí tabaari alebo kan abagba alebo kan nípa àwọn ṣe tó kàn ní káwọn náà wá dúnú sí ká máa wá gbé kiri ka ma wá rẹ rẹ̀ ká rẹ. rara sẹ́ndì rẹ̀ rárá òní ẹkọ́ ló kàn ohun ẹ̀dẹ́ èèyàn ni wọ́n ohun ẹni tó bá ṣàṣìṣe ìbára àfà tàbá kó sí nǹkan kan gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ èèyàn mú tẹ́ẹ̀lẹ́ fi ràn wá lọ́wọ́ ní kẹsàdé sún wa kẹpì wá sàkíyèsí mú tẹ́ẹ̀lẹ́ fi ràn wá lọ́wọ́ ní lọ kó jọ kó má jẹ́ yá wa lò wa àti ìṣànà bí ọlọ́run àwọn náà kàn máa sára pé má jẹ́ àgbọ̀rọ̀ kó àwọ̀rọ̀ kẹsẹ́lẹ̀ yìí ẹni wọ́n sọ fún bàbá bá àtúnbọ̀rọ̀ bọ́ náà lẹ́nu gbé. ìlú mọ́rọ́kù náà bí kúkú lè hàrọ̀ bá jẹ́ iná kò mọ̀ àgẹ́rọ́kọ̀ náà àlàfẹ́ra náà tó ń ta òhúrò. lórí ìta ń sọ yìí à ń sọ from experience ni tẹ bá rí ahọ́n tí ẹ lò bí ìtò ń gbọ́ wá sílẹ̀ dàfà súnà fi máa ń bá ní sọ̀rọ̀.

àwọn èèyàn ṣe wọ́n iṣẹ́ fún ṣùgbọ́n alhamdulillah ṣe ń gbàtọ́lá bá wá rọ̀ wá tí gbogbo orí ilé yóò sí láwùjọ ti wá tó dàgbọ́yẹ súnà ṣe tó wá kàn náà ni pé káwá tọ́nù simplicity sí stupidity abẹ́gbọ́ kásùpá simple gan kẹ́yàn wá mú torí pé simple yìí kó ń wá change rẹ̀ kó wá change rẹ̀ sí stupidity lọ́dọ̀ tiẹ̀ kó mọ̀ wá hùwà gọ̀ ìwà láìlẹ́kọ̀ọ́

wọ́n tún wá mọ̀nà tán tún wá sí ń bèèrè nǹkan mi. wà ìrì bọ́rọ̀ kò náà bí kú mú lè bá ara fáàrin iná kan wà á kí ọkàn náà àlàáfíà ọ̀nà wà áhùn tán tán búrò. sáàkọ́ àbàbá wa lẹ yóò bá wọ́n ní aṣọ sọ́nà ló ń forí ìyá rẹ̀ gbọ́kọ́. àwọn ni wọ́n kọ lẹ́tà sí gbogbo ń tọ́lọ̀ wọn bá ń sọ lé wọn lórí yìí. ẹ̀yin aláìmọ̀ọ́rẹ èyí tẹ́ gbàgbé ọ̀rọ̀ yìí àti wá gbàgbé àná ẹ̀dẹ̀ wọn tí mọ̀ ń sọ yìí ọláhìmọ̀ ní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí social media ní ìsìn àwọn tó ń banilẹ́jẹ́ tó ń panilẹ́kùn ni èébú èébú ó ti wọ́ èépè ìtàṣírí àṣírí aláṣírí kí ni ti wá débi wípé ọ̀nà ti wá ń dàrú àwọn èèyàn lójú tí wá ní táàrin sọ pé àti ọmọ ìtàbà jẹ̀wá jẹ́ náà láti sọ pé ṣéèkù kìíní kan náà ọ̀nà àwọn lánà ọdún ní dọ́kítọ̀ kìíní kan náà pòfẹ́sọ̀ kìíní kan náà ọ̀nà àwọn náà ń jẹ́ kí oríṣiríṣi náà àwọn ní mo di ìdí sọ fún lórí fóònù kàtà ń sọ̀rọ̀ mo ní mo gbọ́njọ́ ní tó ń sọ kákùrù dúbì yìí o má sọ̀rọ̀ rẹ̀ máa ọ̀ ẹ wá ń kíra ẹni pé akùrù dúdú yìí ìpẹ̀tà ń kíra apá akọ ọdún yìí o ẹ̀mí wá ṣọ̀kan rẹ̀ wà dẹ̀kọ́ ayọ́ ọmọ yìí o akú tó níyàwó yìí o àwọn ẹwà tún kíra apá akùrù bí ẹ̀mọ́ tó mọ̀ rò dúdú ni rọ́dù ni ká kó fún ni ẹ̀rí náà Ah, àwọn ìkọ́ ṣọ́rọ́dù fún àwọn tí ìlànà àwọn ìsìlànà àṣìkínkan láti ṣọ́rọ́dù fún wọ́n padà ìrìnwò là ń jẹ́ ní ilé yẹn ìlọsíwájú ọmọ bẹ́sìn wa láwọn tí wọ́n ṣe àwọn tó ṣìwà ní kèrèkèrè àwọn tó ṣìwà lọ́fọ́ọ̀rọ̀ ẹ̀sìn ṣe ìkílò máa àwọ mọ́síláhà ààrẹ wọ mọ́síláhà ní nǹkan kí ni mọ́síláhà tó wà ń ti kábẹ̀ kálà ń ṣe rọ́dù fẹ́nìkan kí ni mọ́síláhà tó wà ń bẹ̀ ìyàn kan sáàniyàn rẹ̀ ṣe ṣe kìí ṣe kó ní kálukú náà fẹ́ hàn aná kúlù hàdà ẹni ọ̀dẹ̀ sáàkì kí a máa ṣe rọ́dù fún nígbà tí kìí ṣe wọ́n ni mò ń sì ẹpọ́ sí náà kí wọ́n tún kọ́pì rẹ̀ kí wọ́n ní ṣe rọ́dù fún ṣé kìí ṣe fáwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó náà kọ́ ọ̀pọ̀ pé òun ṣe rọ́dùn ṣé kìí ṣe àníyàn pé fẹ́ hàn wọ́n lè sọ ó gùdù gan ó nìkan ṣe tó wà ní ìsìn ó ti kó fẹ́lẹ̀ yìí ó ti kó fẹ́lẹ̀ yìí gbogbo ayá kó fún ìyàwó àtàwọn ọmọ rẹ̀ náà wá wà lóò nìkan àti nígbà tó bá sọ pé ṣé òkíní

pípẹ́ kí ní tó máa bàjá pọ̀ ju tó fẹ́ tún ṣe lọ àwọn àfẹ́sùn tẹ́tẹ̀ ń la gbogbo mọ́ lórí yìí tẹ́ ń fi ọ̀rọ̀ kan kó yìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn àwọn wáàsùn wọn tí wọ́n gbọ́ lẹ́lùmí fi kúrò ní orí èlé o àwọn wáàsùn wọn tí wọ́n gbọ́ lẹ́lùmí ò fi ṣẹ bọmọ́ o wáàsùn wọn tí wọ́n gbọ́ lẹ́lùmí fi fi bídí alẹ́ o wáàsùn wọn tí wọ́n gbọ́ lẹ́lùmí fi tẹ́lẹ̀ ha o àwọn wáàsùn tí àwọn ènìyàn ti gbọ́ lára ọ̀gọ̀ọ̀rọ̀ wọn yìí

àti tẹ́ẹ̀ṣẹ́ àti tí wọ́n ṣe tẹ́ẹ̀ṣẹ́ tí wọ́n lẹ́ mọ́yín tí wọ́n tún ṣọ́rọ̀dù fẹ́yìn náà ẹni tó sí nẹ́sí kọ̀ nínú ẹ̀nà tẹ́lẹ̀ ibi tọ́rọ̀ ṣe ẹsẹ̀ òmàlẹ̀ débẹ̀ ẹni tó ń ti nẹ́sí kọ̀ tó ti trust ní tẹ́lẹ̀ tó ń gbọ́wà sí tọ́rọ̀ yí ti ń jùmọ́ tó ti ń tún tó pọ̀ sí ní ìpínlẹ̀ ayé rẹ̀ a ní a ah, àtàwọn náà àṣíbọ̀ náà bí ẹ̀lẹ́ rí rí àṣírí wọn náà ni wọ́n ti tún yìí ẹ̀rí wàhálà ti kí ní ya máa bèèrè yíṣọ́ kò pọ̀ ní ó kéré nínú ẹ̀dí yẹn láì dáná bí ọlọ́run tí wọ́n máa bẹnu àtẹ́lu pásálítì rẹ̀ tó dẹ̀ máa dákẹ́ máa wòran yíṣọ́ pọ̀ náà fẹ́ ti fẹ́ da ara rẹ̀ kódà kó kó sí mistake yẹn á fẹ́ kọ́fà rẹ̀ pẹ̀lú nǹkan míì ó wá lè bọ́ sí kọ̀rọ̀ kó máa lọ sọ̀rọ̀ sí fà ẹ̀yin ẹ̀dẹ̀ fà á kálẹ̀ lò lóògùn tí àwọn ẹni eré tàná máa ń lò ní láti súnmẹ́ni tó ń bá jẹ́gi tó kù káwá bọ́ sí kọ̀ọ̀rọ̀ kẹbẹ̀rẹ̀ sí bí ọlọ́run kẹ máa ṣàdúà kẹrẹ máa súnmọ́ kẹ máa ṣe dáadáa sí ní bèrè lọ́wọ́ yáwa kọ́njọ́ kan mo ní nínú àsìkò tí wọ́n fi jókòó ṣe rọ́dù láàárín ìlú àti wa wọ́n sọ fún mi rí ìjẹ́wọ́ jírí olórí kí wọ́n ṣàdúà fún àwọn tí wọ́n ṣe rọ́dù fún yìí kọ́lọ́n tí wọ́n ṣe kó tó bẹ̀rẹ̀ ṣe rọ́dù yìí kó tó wá dá sí ìbúwárùta àbí kí wọ́n ti fìmọ́ ṣe sígbà tí ọba wá sí àtúnṣe ṣe tó kàn ní kẹjá bẹ̀rẹ̀ sí ṣe rọ́dù àbí kẹ bẹ̀rẹ̀ sí ṣe wà sí ń táà ní ẹ bá sọ tí ò dáa tí wọ́n bá ṣe tí ò dáa káwà dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe rẹ̀ nínú wà sí títí wa alágbájá sọ nǹkan báyìí nítorí rẹ̀ sọ yẹ kò yẹ kó ṣe pé wọ́n máa wá gbé orúkọ rẹ̀ síta ẹ̀rí lágbájá ẹ̀rí oríṣiríṣi orúkọ orúkọ burúkú orúkọ burúkú Máàlá takọ́tù fílì ìsìlámi bẹ́ iná kan mọ́. Kí ló dé táwọn èèyàn wá fẹ́ mú ìsìlámi tó fẹ́ gègé? Wà á jù mú ya ibadallahi ikhwana. Sábà ṣe ẹ̀rí fáwọn onísúfí rí bẹ̀ lọ́dọ̀ sí wọn. Abáde fún àwọn oníjàlá àbílí bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí wọ́n. Máa bá àtàfà tó rẹ̀. Tí wọ́n pa kọ́sọ́mà ara wọn tíjà fi ń ṣẹlẹ̀. Kí ló wá tún wá fẹ́ ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn oníkúnà? Nílé ìsìláàmì bẹ́ẹ̀ ní ìṣúná àbí kí nìkan tó ń ṣe wá. bílí ìsìláàmì bẹ́ẹ̀ lọ́kàn mọ́. kí ló káwọn náà bẹ̀rẹ̀ sí kẹ́ra wa yẹ́lẹyẹ̀lẹ àwọn tá à ṣe súnà sí nǹkan yé wa. máa bá dàgbà tó yẹ ká parapọ̀ kákẹ́nu bá wọn ní bíbí àkáwọn náà darapọ̀ kí gbogbo àjọ máa ṣe súnà táwọn ẹbí ti kọ́ wa. máa àtàkà tórin fílẹ̀ ìsìláàmì bẹ́ẹ̀ fàájúmọ́ ya ibadallahi ikhwana. Bẹ́ẹ̀ yẹ kí gbogbo wa yí ẹrú ọlọ́run ni wá ọ̀rọ̀ mọ̀ lọ́sàn-án ni wá. Fàájúmọ́ ya ibadallahi ikhwana. Ọ̀gọ̀ọ̀rọ̀ tí sábà fa mọ̀ṣẹ́rọ́dà lórí lámọ́ yín lórí làkàṣègbè yìí àwọn masáìlù tí a ti fi ta bá ní káyẹ̀wò kìí ṣe masáìlù kan tó ní kìíní o. wàtẹ́símù bí hábìlìláàhì jẹ̀mí àwọn aláàtàfàràkùn. ọlọ́run bá ní ẹ̀jọ̀rọ̀ máàlù kùránì tí sọ̀rọ̀ ọlọ́run. aláàtàfàràkùn. ẹ bá ti rán yẹrẹyẹrẹ o. gbogbo ohun tó bá ti ń fa ìpínyẹlẹyẹrẹ ẹjá pé àwọn èèyàn padà sí ojú ọkójú kan ká má dá òjò rú táwọn èèyàn bá mọ̀ wá tán bá ń gbọ́rọ̀ ti wá tó ń lápá lára wọn tàbá tó àmìnà tó wọ́n náà tún sọ̀rọ̀ ọlọ́run tó ń lápá rí lára àwọn èèyàn ẹjá kún dáwà rẹ̀ lọ́wọ́ ẹ má jà jẹ́ kí ṣètọ́ ní kóra ìlànà. wọ́n tẹ́sí mú. àwọn àbájá ń yìí tí wọ́n jókòó àsàlátù ni. wọ́n wọ́n ti dára mi ni. máa burú tí wọ́n kó sí. kahabulilahi jami'an wala tafarraqu. tó ti fẹ́ẹ̀ dé tí wọ́n kó wọn kébèrè lónìí àwọn ọmọ ẹ̀yìn tí yóò wá ní lọ́bẹ̀. wọ́n tàṣí mọ́. tí kìdẹ́ ń ṣàfọ̀ níbi díà. yabuli láì jẹ̀mí àwọn àtàfàrà kú. ìlú lábẹ́ jẹ́ńbẹ̀ kí ló dé ń sábà tún ṣẹlẹ̀ ìjà tútù ni ẹ máa fi mú fílẹ̀ nípa àṣírí ẹni. ọ̀la àtàjà sàfù. ọ̀la àtàjà sàfù. ọlọ́run ni ẹ máa fi mú fílẹ̀ nípa ara yìí ẹ máa wà sí ara yìí kò sẹ́ni tó máa gbóòórùn abíyá rẹ̀ tí ò ní jáfíkàn. billahi al-kamal. Ọlọ́run nìkan lè lálébù. Wà látàjà Àrí báyìí ẹjá ṣọ́ra kájìnà sí gbogbo nǹkan tó bá lè ṣàkóbá fún ìtẹ̀síwájú dáwà sàlàfíjà tó bá lè ṣàkóbá fún al-ittihad, ittihadu hadhihi al-umma. ìṣọ̀kan àlùmọ̀ yìí tó bá ti lè bàjẹ́ ẹja jìnà sí àwọn ẹni eré tàná àwọn àfẹ́ẹ̀sì tàná wọ́n máa ń para wọn pọ̀ láti fi àwọn oníbídíà kúrò lójú ọ̀nà bídíà ẹni tó ń bá kó sí tó kù díẹ̀ káàtó nínú àwọn àfáà súnlá àsìkò wọn tí wọ́n fi ń ṣe correction kọ́ ní òṣùlùbù tó kọ̀rọ̀ fi ń ṣe correction Wàlá yọ́kúta pàdókò ń bá bọ̀. Kódà tá bá tẹ̀ tún wá wò lásìkò tàwọn eléyìí, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n jọ lò gbangba náà wọ́n tí nǹkan bí yìí. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn táwọn jọ ń lò

Ìjọ wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ rẹ̀. Dọ́kítà Pàdókùn bá a bọ́. Ẹ máa sọ̀rọ̀ rẹ̀ yìí láì jẹ́ máa fẹ́ ní burúkú sọ̀rọ̀ òròyìn rẹ̀. Ayọ̀hìbò àdókùn. Ọlá ni mo fẹ́ bèèrè lọ́wọ́ sí náà ni. Ayọ̀hìbò àdókùn. Ayíyá kúlàlá hámà fi ìmẹ̀ ìtàn fàtàkì ìtumọ̀. Ọlá àyíyá kọlá láàmà fílì mẹ́ta wọ́n jẹ́ ẹran ara ọmọ ọ̀yá rẹ̀ ẹran ara èyí ọmọ ọ̀yá rẹ̀ kí wọ́n wá gé kan mú fún ẹgbẹ́ máa jẹ́ fákàrí ìdùnmọ́ ẹgbẹ̀rẹ̀ sí jẹ́ ẹran ọmọ ọ̀yá rẹ̀ wọ́n lágé la mú fún ẹ fákàrí ìdùnmọ́ fákàrí ìdùnmọ́ mọ̀ ọlọ́run ṣe tán àti àdìtú bá yá àdìtú kẹyìn ìmá sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn láì dá akawé rẹ̀ òun ọlọ́run bá sọ fún aráàlú kùránì bí ìgbà ń sí ẹran ara rẹ̀ tẹ́ ń jẹ bá ti mọ̀ pé ẹ̀ lè ẹran ara rẹ̀ kẹ́ Adásísẹ́ má sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn lórí sẹ́ǹtì lẹ́yìn lórí rẹ̀ ó burú gan. Àìrí náà jẹ́ iná kún mi ní àdìfẹ́ra ọ̀nà ẹ̀sùnmù náà kọ́ sọ àyà aláàdé yóò láti òun àbí náà kọ́ wáyà sàyò náà ní sàkàn. Wà fi láàlẹ́ kó bàlá ọ̀mí rábì kó máa wí. Àyè yìí la máa dúró láàárọ̀ yìí fún ogun àfẹ́sìn pátá tó ń ṣe wà àti súnà láwùjọ kọlọ̀kójọ kọlọ̀kó máa lù wá ní irinṣẹ́ fìtínà kọlọ̀kójọ kó dára hàn wa kó tún wá ṣe láwọn ibi tí ní kálukú bá kù sí kọlọ̀tún wá ṣe láwọn ibi tí ní kálukú bá kù sí kọlọ̀n kó fi rẹ̀ pọ̀ nísàárín wa kó má jẹ́ tí ṣètọ́n kọlọ̀n má jọ àìjákí dáwà ìmọ̀ wa lọ́wọ́ tí ṣètọ́n bá àìjákí dáwà mọ́yàn lọ́wọ́ àwọn èèyàn parújọ báyìí pàwọn wá gbọ́ wà sí nǹkan mí ni wọ́n máa gbọ́ àwọn èèyàn parújọ pàwọn wá gbọ́ kútùbà jùmọ̀ nǹkan mí ni wọ́n máa gbọ́ ilé tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ lọ́dọ̀ àwọn níbi ìjà àti pẹtipẹ ó ti wá bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ láwùjọ súnà báyìí ọlọ́njọba wa al muslimin وأذل الشرك والمشركين آمين ودمر أعداءك أعداء الدين آمين وانصر إخواننا المسلمين في كل مكان آمين وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته